provision. Mo ń sáré, mo ń He's racing. here. The surrounding of me. The battle says I can't go. The battle says I should not trust. Aṣọ tí èṣù fi ń wọ ni, Èdùmàrè, ó máa sílẹ̀ ẹ fà sókè ẹ bá mi ṣiṣẹ́ ẹ bá mi ṣiṣẹ́ ẹ fà sókè. Pull him up, pull him up. Aṣọ Jésù fi ń wọ ni èlò ẹ̀ kó ló fi wọ ni o. Aṣọ Jésù fi ń wọ ni o. Èlò ẹ̀ kó bá fi wọ ni o. Onídandan ni Jésù sọ̀rọ̀ mi dayọ̀. Onídandan. to the book of Hebrews, chapter 10. remains three with prayers. We shall now receive blessing. This is the blessing that he is found. Hebrews 10 19. Hebrews 10 19. Ara. Ara. Ǹjẹ́ bí a bá ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù? Nípasẹ̀ kí ni? Ẹ̀jẹ̀ Jésù. Bí a if you have the. láti wọ Inú ibi mímọ́. Ẹ gbọ́ yìí, ibi mímọ́ jùlọ ni. Bàbá ní ayé àwọn bàbá wa nínú Bíbélì ènìyàn kì í dé ibẹ̀. Nobody goes to the altar. Ẹ Hear me. Yàtọ̀ sí obìnrin, kì í sí obìnrin nìkan. Ènìyàn kì í dé ibẹ̀. Nobody goes to the altar. Àlùfáà nìkan ló máa ń dé ibẹ̀. Only the priests. Àlùfáà tó bá dẹ̀ máa lọ sí ibẹ̀. The priests are to go there. Here. Wọ́n máa ń sokùn mọ́ They use a rope to fight. Ẹgbẹ́ ọ̀rọ̀ Hear the word of ministry. One á sokùn mọ́ They shall use a rope to tie. when he goes to the holy place. Ó He could be like that. If there's a sin in his head. And if he dies. Okùn They shall use a rope to tie. Torí by the power of the blood. There is a cloth that we can It is only the part. But the Bible says. Lọ́jọ́ tí a kan Jésù mọ́ igi. The day that we. come tí ẹ̀jẹ̀ Jésù The day that the leg of Jesus. Aṣọ The cloth of the temple. Kété tí As the Lord aṣọ ìtẹ́lẹ́tẹ́ bìrì fàyà wọ́n pariwo ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mejì. You shall cry the blood of Jesus seven oh, times. Gbogbo That all the powers. Èyí tó yí mi That has surrounded me that has prepared for me glory. But because of the blood of Jesus. Bẹ́ẹ̀ni lọ sí Lord of Jesus. Lord of Jesus. Lord of Jesus. Lord of Jesus. Lord of Jesus. Adua, adua, adua, adua, adua, adua. Deus. As I as you're going to be praying, we shall receive this blessing. So that work can be performed. In Genesis 40. Because of the glory or dream that God gave to Joseph. If we were if we were sent to the brothers of Joseph. bí ọmọ ìyá ọmọ bàbá bá lè mú àbúrò wọn fún ikú pa. if a brother and a sister of the same father and parent are you ones who plan to be killed. ó pẹ́ tí ìka ti wà. It has been a long time since. wọ́n ní alála nìní ń bọ̀ yìí. they said the dreamer has come. ẹ please. ẹ jẹ́ kí a pa. let us kill him. ẹ gbọ́ ìpele àdúrà. hear this prayer request. ohun àkọ́kọ́ tí wọ́n ṣe ni pé. yes aṣọ ògo tí ó ń bẹ ní ara rẹ̀ kí ni wọ́n ṣe. that the glory of cloth that was placed on him. bàbá rí aṣọ ògo tí ayé bọ́ ní ara rẹ. if we find any cloth of glory torí pé o wá lónìí ọ̀run dá padà fún ọ. ohun tí mo fẹ́ kó fi gbàdúrà wà ní forty one. This is what I want you to pray. Verse 42. It's in Genesis 41. Verse 2. If you just pray. Pharaoh sì bọ́ òrùka ọwọ́ rẹ̀ kúrò. Pharaoh wá bọ́ òrùka ọwọ́ rẹ̀ kúrò. Ó ti pa Joseph ó wá fi wọ̀ lọ́wọ́. ó sì wá ní aṣọ ọ̀gbọ̀ dáradára. aṣọ tó dára ju èyí tí wọ́n bọ́ ní ọrùn rẹ̀ ní ìgbà yẹn. ó sì fi ẹ̀wọ̀n wúrà sí ní ọrùn. ẹ̀wọ̀n wúrà ṣebí aṣọ aláràbarà ló wọ̀ tẹ́lẹ̀ wọ́n wá wọ̀ ní ẹ̀wọ̀n wúrà wọ́n wá sọ fún ọlọ́run. Ọlọ́run aṣọ tó dára ju èyí tí ọ̀tá bọ́ ní ara mi olúwa fi wọ̀ mí ní aṣọ sọ́dọ̀ àdúrà. The blood that we brought from the Lord, the blood of the Lamb, better than one of them, the Lord should bring it back unto man. Ẹ wá bá mi ṣiṣẹ́. Hello, Oma, the holy man. I just can't win you. People. Uh, yes, yes, yes. yes. My prayer that your that won't be any. We should start from the part of the women. I just can't get the yes, you. Let the banana come first. Bring the banana forward. All women. Come and pick one. pick one each. All women. Pick one each. If you're a businessman, Pass it, pass it, pass it. Pass it Pass it ibi tí a ń lọ báyìí bí ẹ pín ẹ jẹ́ kí ọsàn kó kárí àwọn ènìyàn. let the oranges go round. oya oya ẹ jẹ́ kí ọsàn yẹn kó kárí. ọmọdé àtàgbàlagbà. ọmọdé àtàgbàlagbà. person must have three types of fruits. Omi. Water. Ẹ̀bùn mẹ́ta. Omi. Water. Àti èso méjì. And two fruits. Mo fẹ́ rí ọ. I want to see you. In my life. Ọlọ́run mi. My Lord. Mo sing this song. Sing with them, do not sit. Please rise. Rise at this very hour. Have the three foods in your hands and the water. Oya, and jẹ́ give me ìkó clear. No, ò go, come kó mẹ́rin mẹ́ta ni mo Show me to omi ti wà lọ́wọ́ gbogbo ẹ jẹ́ kí a kọ́kọ́ gbàdúrà èso yìí. we shall not pray rather pray on this fruit. a wà gbàdúrà omi. Then we shall pray unto the water. torí ìgbà tí a fúrúgbìn èso. because when we plant the seed. omi ló mú dàgbà. it is water that started the foundation. omi ló ń gbómi rinlẹ̀. water is the one that started the foundation. wà gbàdúrà. you now pray. níbi tá a ti wá a rí ọ̀gẹ̀dẹ̀. From where we come, we see banana. We have an orange. Now, you now pray. Wherever the fruits are being found, the Lord should sound my name everywhere. a ti ń gbin èso tí a sì ti ń ka tí a ń jẹ. wherever fruits are be planted and harvested. olúwa káàkiri ibẹ̀ kí o polongo ògo mi. go around and go and go by the name of my name. máa gbàdúrà. in this garden is èso the fruit in this garden is. ẹ Come, come, come. come house. ẹ wá come and eat this fruit. ní ìgbà ọ̀gbẹlẹ̀ ó kárí àwọn èso kan tí ò kí ń wù. places we find this. ṣùgbọ́n kété tí òjò bá rọ̀. as rain is gone rain. gbàtí èso bá wù. and when fruits germinate. Daddy àwọn igi òkè lọ sórí tẹlifíṣàn lọ ṣe àgbàtì pé a máa ti so ènìyàn ló máa ń bá wọn lọ́nu gbó. It is people that go into the world. wàá gbàdúrà. You shall pray. níbi tí mo wà ní ìlú yìí. Wherever I am. olóore mi aláàánú mi olùwàjẹ́ wà mí rí sọ́dí àdúrà. Tell the Lord that the person that will be faithful should come your way in Jesus' name. unto the Lord will declare you free in Jesus' name. Amen. Amen. Please, your hand upon your head before you pray. orí mi Have the water in your hand. This is the prayer you want to render. Let your water be close to your mouth. as you want it to be. the work the work you wanted to perform. send it its máa message. máa start to pray. pray unto your watcher. as you want it to be. decree. mi kànga mi máa tó kún fún omi tá a fi wẹ ọ̀pá ara rẹ̀ mọ́ o Jésù lórísun kànga náà ṣí omi ẹ̀ o ṣí omi ẹ̀ o kànga náà kò ní gbẹ títí láì ààwẹ̀ mi o. orísun yìí mi má gbàdúrà orísun yìí tí kì í gbà fún mi lómi yìí mú kó gbẹ má tún gbẹ mi ò títí láéláé màmú màmú màmú. sáré àmọ́ nínú kànga yìí tí kì í pẹ́. Orúkọ Jésù Olúwa wa. kó ga ju orí rẹ lọ. Stretch your words up higher than your head. El Shaddai mímọ́. El Shaddai. El Shaddai sí olúwa nílé àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí tí ó fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi ta ni yóò gun orí òkè olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí gbogbo ọkùnrin sókè sí asán tí kò sì kóra ìtàn òun ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ lúwa àti òdodo lọ́wọ́ lọ́rùn ìgbàlà rẹ̀ ni ìran wọn ti ṣe àfẹ́rí rẹ̀ iṣẹ́ ìfẹ́ rẹ Ọlọ́run Jacob ẹgbẹ́ orí sókè yẹn nú ọ̀nà àníkẹ́ gbé wọn sókè ẹ̀yin lẹ̀kọ́ ayé ayé kí ọba ògo kí ó wọnú omi kí ó yà sí kí ọba ògo kí ó wọnú omi kí ó yà sí kí ọba ògo kí ó wọnú omi kí ó yà sí ta ni ọba ògo yìí. Olúwa tí ó lè jọ́sìn lé agbára Olúwa tí ó lé agbára sókè ẹ̀yin ẹnu ọ̀nà àní kí a gbé wọn sókè ẹ̀yin lẹ̀kọ́ ayárayé ọba ògo wọnú ọmọ ìkí ọyà àsẹ́wọ́n tálẹ́ ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà sì ni ọba ògo. orúkọ jésù orúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù. Amen olúwa wọnú omi yìí gbogbo ẹ̀dá tó gba ọ̀rẹ́ gbọ́ bí omi yìí ti ga sókè ju orí wọn lọ jẹ́ kí wọ́n ga ju ọ̀tá. àti ẹ̀dá omi agbára ńlá lẹ fún kò sí ọ̀nà lábẹ́ omi bí abẹ́ ilẹ̀ ti dí tó omi máa ń nìkan la ọ̀nà fún ara rẹ̀ láì sí títì bí omi yìí ti ń kàn lára bó ti ń wọ inú rẹ láti òní lọ ọ̀nà tó dí ó bẹ̀rẹ̀ sí ní lórúkọ Jésù ìwọ tí àmì rẹ gòkè Olúwa mú ẹ lọ sí pele ògo. èso tí ń bẹ lọ́wọ́ rẹ mo pàṣẹ ìbísí. asɛte baba asɛte ɔmo pẹ̀lú ti ọlọ́run ẹ̀mí mímọ́ kó bá ti ìtẹ́ àtìtọ́ àti wá síwájú ní lónìí a sì ti gba ayọ̀ a gba ìdáláre a gba ògo wa padà gbogbo ẹnikẹ́ni tí a bí nínú ènìyàn àbí a fi àṣẹ àbí ẹgbẹ́ wọn jáde nínú ènìyàn ọlọ́run bá pè dánwò láti yí èyí tí a ti gbà lónìí padà olúwa fún wọn rúbọ àdúrà. èyí tí a ti gbà náà kó jẹ́ àjẹmọ́nú fún wa kó ṣe wá lóore jẹ́ ká lẹ́ẹ̀lú níwájú wa ẹ̀mí gígùn àti àlàáfíà fi ta wá lọ́rọ̀ wa nígbà táwọn máa túká olúwa àti àtúká lè gbogbo ogun accident àti ìtàjẹ̀sílẹ̀ olúwa fi kú náà. ayọ̀ káfayọ̀ padà sí. nínú ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí olúwa ṣíwá lóko. kọ́kẹ́ fàṣẹ sí. jésù olúwa wa. we Sip out of your water. You can use to sprinkle the rest of your house. The order from Atlanta. This means nǹkan testimony èyí tó máa wá jẹ́ ní first Saturday of next month ó ti ń bẹ níwájú rẹ ẹ dúró wàá dá májẹ̀mú sí i kì í ṣe àfipáṣe ṣùgbọ́n ọkàn tó ní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run bí ọ̀run ti rìn nínú ayé òun wàá mú ọwọ́ sínú ìṣúra rẹ wàá dín nǹkan kan tó dáradára. you keep your hands in your pocket. wàá dá májẹ̀mú pẹ̀lú ọlọ́run wàá rán níṣẹ́. You shall be. Ní ìwòye on the first of March.